الله عليه وسلم عبده ورسوله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 ومن تبع هداهم بإحسان إلى يوم الدين وبعد adúpẹ́ fọlọ́n. alhamdulilayi. ẹ jẹ́ adá ọpẹ́ náà dáadáa. alhamdulilayi. gbogbo ẹni ọba mọ̀ pé ọ̀rọ̀ òun jẹ́ mọ́pẹ́ kájọ parí àyà náà dé. alhamdulilayi rabbil alamin. a ní ẹni tí a fẹ́ dúpẹ́ fún ju ọlọ́run lọ kò sẹ́ni tá a jẹ lọ́pẹ́ òun nìkan la jẹ torí kò wówó a sì lè ṣe ń jẹ kápá gbé kalẹ̀ fọ́lọ́hun ilé tó ní akọ́ ó ní akírun ń bẹ̀ ni àkọ́ fún àwa la kọ́ fúnra wa torí inú ọ̀rọ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa sallam anábì ní ẹni ó lọ kọ́ ilé kan ọkọ ilé náà ó wá jẹ́ mọ́sálásí. bana Allahu lahu baitan fil janna. tó bá dọjọ́ àkìyàmà anábì ní ọlọ́run ọkọ̀ ilé èyí tó jẹ́ pé kò ní jọ gbogbo ààyè táwọn èèyàn yòókù ọ wà. Allahu akbar. ọlọ́run ọkọ̀ fúnitọ̀ ọjà sí pé ilé yìí tá a kọ́ yìí àwa la kọ́ fúnra wa. a ní ọ̀nkan kan tá a lè rí tọ́ka fa amma bi ni'mati rabbika fa hadis. kí là ń dúpẹ́ sí dá ń dúpẹ́ sí náà ni pé alladhi ahadana li hadha wa ma kunna linahtadiya lawla an hadana Allah. ẹnìkan kọ́ ló fi wá mọ̀nà yìí Ọlọ́run ni o. يضل ويهدي فضل من يشاء من الورى òun ní fi yàn án يضل ويهدي. ẹni ó sọnù sọnù ọlọ́run náà ló sọnù. من يشاء من الورى. وليس على الإنسان غي ولا رشد وليس على الإنسان غي ولا رشد ẹni tó sì gọ̀ náà dágọ̀ ọlọ́run ló ní kó gọ̀ ó wù ó ló fi wá sójú ọ̀nà yìí bí ó bá wù ú ó lè pa wá náà ká máa wọṣọ gbàgẹ̀rẹ̀ káàkiri káde bọ́tìn rẹ̀ léjìká ká wá gbàjá mánú ká máa wá fẹsẹ̀ lásán rìn àṣetáni ó kúkú sílẹ̀ sọ fún wa bó ti sílẹ̀ sọ fáwọn tó ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ọmọ àmà ó fẹ́ràn wa ló fi fi wá sójú ọ̀nà يدل ويهدي من يشاء من الورى. ẹ̀bẹ̀ tá a Ọlọ́run ni pé ó ti fi wá sójú ọ̀nà dákun má tún yẹsẹ̀ kúrò ń bẹ̀. amiina. nǹkan dé ní ọ̀jẹ̀ bí ọ wà. pada ní onírí bẹ́ẹ̀ náà ṣùgbọ́n yóò ti dẹni ìyà níwájú ọlọ́run ọlọ́run má sọ wá nù o. amina. o ti fọ̀nà mọ̀ wá o. abẹ́ ọlọ́run má jẹ́ àsínú ẹni àná mọ́. amina. a ara wa dúpẹ́ fọlọ́run gbogbo ara wa pátálà bá dúpẹ́ fọlọ́run. the chairman of this uh, local, local government, government. alhaji wa abdulrasaq. ajala o ma ọmọ àlùbáríkà ni olórí ire ni ọlọ́run dákun jí ọ láṣẹ yọrí. amina. ọlọ́run jí forí ẹ̀ tì síbi tó dáa. amina. ọlá nàbí wa Muhammad. sallallahu àárín òun pẹ̀lú ọlọ́run ọlọ́run má jẹ́ dàrú. amina. ọlá nàbí wa Muhammad. ẹni ó bá tún á jẹ́ gbàkejì fún ọlọ́run kó ṣe dáadáa fóun náà. amina. gbogbo àwọn ọ̀nàrẹ́bù sí wa jókòó tì mí ń bí náà dáadáa yín ò ní bàjẹ́ o. amina. ẹ ní má padà sí burú o. amina. ẹ rí ṣe o. amin. ẹ rí ṣe o. amin. ẹ láṣeyọrí o. amin. ọlá nàbí wa muhammad. sallallahu alayhi wa sallam. ọmọ mi tó wá wà lẹ́gbẹ̀ẹ́ mi ọ̀gá ló ń náà jẹ ọlọ́nkọ́ ọlá nàbí wa muhammad. sallallahu alayhi wa sallam. ẹẹ ọlọ́mọ sábà mi ṣe dáadáa o. amin. àlè ibùnú yá ń ṣá o. alámà. على ما كان والده إن الوصول عليها ينبت شجر إن الوصول عليها ينبت شجر ọmọ bàbá mi ni abẹ́ ọlọ́run àkọ́kọ́ náà ọlọ́run bá àforíjì bàbá. amiina ẹ bá ń ṣe kúlí hu Allahu wa tahiyatu lillah. bisimilahi rahman rahim kulu hu Allahu ahada Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad atahiyatu lillah azakiyatu lillah atayibatu salawatu lillah asalaamu alayka ayyuha nabiyyu wa rahmatulahi wa barakatuhu asalaamu alayna wa ala ibadillahi salihin. àmín. àwọn abẹ lọ́hùn. abẹ. ọbẹ̀ látòrí ọmọ àwọn èyí tó jókòó tì mí. Allah. ọ wa kari gbogbo ọmọ tó jáde lára bàbá wa Jákàndé. Allah. ẹnìkan ò ní ṣerú ara wọn. amiina. ẹnìkan ò ní ṣerú ara wọn. amiina. ọlọ́run ti màámà ó gbé bàbá kalẹ̀ ó sì ní bàbá láṣeyọrí gbogbo yín náà lẹ́ láṣeyọrí. amiina. ẹni parẹ́ máa yé lára o. wàlá hawla. wàlá kúwàtà illa billahi al-aliyyil tọ́ lẹ́yìn náà mo wá tọrọ fún ìyá wa tí ọkọ̀kọ̀ délẹ̀ kan dáadáa yín ò ní bàjẹ́. amiina. dáadáa yín ò ní bàjẹ́ olórí àdúrà fún mi ni pé. Allah ẹ jèrè àwọn ọmọ yín. amina. ẹ̀jẹ̀ gbogbo ẹ̀yin obìnrin náà ti yá mi. amina. ẹ jèrè àwọn ọmọ yín o. amina. ẹ jèrè àwọn ọmọ yín o. amina. gbogbo ìyá wa tẹ jólóye ńláńlá náà bàbá ń darúkọ yín àsìkò ọmọ lọ dáadáa yín ò ní bàjẹ́. amina. ẹ láṣẹ yọrí. amina. ẹ láṣẹ yọrí. amina. ẹ láṣẹ yọrí. ọlá nàbí wa Muhammad. sallallahu alaihi wa sallam. wàlá hawla. wàlá kúwàtà illa billah láhìlá àlíyìlá àdìyẹ. tọ àwọn tó wá ní ètò. elétò. àwọn náà lẹ́rí jẹ́ àwọn wà ń kó èyí o. tọ àbí aṣọ ẹgbẹ́jọ dá. àwọn ni àwọn ni wà ń kó báyìí pẹ̀lú ògùn ọlọ́run ẹ wà ń kó yín lọ Mákà. amina. abẹ́ ìfẹ́ Mákà ni. afẹ́. àmì yín ò rinlẹ̀ dáadáa. amina ọlọ́run ọwọ́lá Nabi wa muhammad sallallahu alayhi wa sallam ojú ọ̀nà tọ́lọ́run àti tànàbí muhammad òun lẹ́wà tẹ́ ẹ wá ń dà ń kó láti fi ṣe lecture abẹ ọlọ́run ẹ ní mòsì amina ẹ ní màyà ẹ ní rí wàhálà ẹ sì ní parẹ́ máyé lára àmín ọlá wa muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn náà a nídìí àti gbara wa lásìkò. n fẹ́ ríra wa fún náà láti ríra wa fún yìí. bẹ́ẹ̀ni ọlọ. Àwẹ̀ tí kò wá jọ lọ́dọọdún náà nìyí àbí ẹ ń bá rí gbogbo wa nísìnyí kò yọ sọ pé ah, ah, gbogbo àwọn èèyàn yìí ẹni ọlọ́run ni wọ́n ẹni ọlọ́run dà láàrin wa kọ́ náwọ́ ẹni ọlọ́run ẹni ọlọ́run náwọ́ kí n rí i. wàláì ìnáwó lẹ́yìn o. ẹni tí ń bẹ lẹ́yìn rẹ̀ kò kọ̀ mọ̀ pọ̀ náwọ́ ni. Allah. ó yẹ fọ́ tọ́ pé ìwọ. ìwọ ẹni ọlọ́run ah. Allahu akbar kabira Allahu akbar kabira tó ẹni ọlọ́run kankan ò sí lásìkò yìí agbantọ́lọ́hún wí ni wàláyé àtẹ̀lé àti ọlọ́run ni àtẹ̀lé ni ọlọ́run ó sì sàánú wa ọlá nàbí wa Muhammad mi ní fẹ́ ká gbára wa lásìkò torí iṣẹ́ méjì lẹ ti ń gbé fún mi báyìí. bẹ́ẹ̀ni ká gbọ́rọ̀ ọlọ́run sókí kí àwọn tí ó sì dá àwọn ẹgbẹ́ yìí lóhùn àwọn tí à ń pè pé kí wọ́n wá náwó káwọn náà náwó. bẹ́ẹ̀ni wa náà ká sì dáwọ́ jọ káwa náà ò gbowó ńlá lẹ̀ ọlọ́mọṣà ṣe bẹ́ẹ̀ fún wa. àmín alanabi wa muhammad. sallallahu alayhi wa sallam. bàbá awusubilahi mina shaitan rajim bisimilahi rahman rahim. awusubilahi mina shaitan rajim bisimilahi rahman rahim. masha allah. يا أيها الناس ما شاء الله إن وعد الله حق الله أكبر فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور pariwo ọlọ́run lẹ́ẹ̀kan náà. Allahu akbar. ẹ ọwọ́ méjèèjì sókè ẹ fi pariwo ọlọ́run. Allahu akbar. tọ́. yá ayo náà sùn. ọlọ́run ni mo pè yín èèyàn ẹ̀yin èèyàn náà lẹ́dẹ̀ẹ́jókòó yìí. Ayọ̀ ànásù. Àpẹ̀yìn onígbàgbé èèyàn. Yá ayọ̀ ànásù. Àpẹ̀yìn tẹ̀ ń fojú di ẹlẹ́dàá yín. Ayọ̀ ànásù. Àpẹ̀yìn tẹ̀ ń tún tapá kaka sẹ́ni ọ̀sẹ̀dá yín. Yá ayọ̀ ànásù. Àpẹ̀yìn aláìgbọràn èèyàn. Yá ayọ̀ ànásù àpò ẹni tí ọ̀já mọ̀ nkankan tí wá sọ pé mẹ́wàá lòun ọgọ́rùn-ún lòun. inna wa'dallahi haqqun. ọlọ́run ní àdéhùn tèmi ọlọ́run ṣe pẹ̀lú yín òdodo mà ní o. inna wa'dallahi haqqun. àdéhùn tí mo ṣe pẹ̀lú yín ni pé ẹ wá sáyé ẹ wá jọ́sìn fún mi ma khalaqtu li jinna wal insa. illa liya'budun. mi ò gbéṣẹ́ kankan fún yín láyé ẹ̀yin lẹ́mọ tẹ́ ẹ bá ń bá káàkiri ọwọ́ tí mo gbé fún yín pé ẹ wá ṣe láyé náà ni pé ẹ wá jọ́sìn fún mi. ya ayyuhan nasu. nítorí pé mi ọlọ́run ti ṣàdéhùn ما من دابة في الأرض إلا على الله رزقها kò ń tẹ́ jẹ tẹ́ mu tẹ́ fi kú mo ti parí ẹ̀. Allah. ebi ò ní pẹ́ nìkan kan kú ìjẹkújẹ ni ó yà pààyàn ebi ò lè pẹ́ nìkan kan kú o ò lè eh. kó orókù ebi ń títì. rárá.

فلا تغرنكم الحياة الدنيا ada ada ayé ẹ má jẹ́ ó dà yín láàka ìrú. لا تغرنكم الحياة الدنيا. ẹ má sọ pé ayé lẹ jókòó tì ẹ lè jókòó tayé ẹnìkan yìí lọ ولا يغرنكم بالله الغرور إن وعد الله حق òdodo ọ̀rọ̀ ni mò ń bá sọ o. Inna wa'da Allahi mo o. Ẹ padà. ẹ padà. ìnáwó dàlá ìhàkùn. ọlọ́run gbàdúrà wa bá a bá ń ṣàdúrà pé ọlọ́run dákun mọ́sà fún alẹ́ méjì kù ní oògùn dìgbà wo dìgbà wo ebó ni ọmọ ogun lọ ní yóò sì gùn ètí jẹ́ máa lò lọ ọlọ́run níbẹ̀ ti wulẹ̀ kẹ́ máa lò lọ Masha Allah. Inna wa'da Allahi haqqun. àdéhùn tí mo bá yín ṣe ni pé èmi ni khalaqal mawta wala hayata liyabluwakum ayyukum ahsanu amala wa huwa al-azizul ghafur. mo sọ ikú mo sọ dìdánwò fún yín mo sọ ìgbáyé yín náà ìdánwò náà ló náà jẹ́. ẹ máa ṣe lọ ẹ máa ṣe lọ èmi ni mo rán yín bí ẹ máa lọ èmi náà ni mo sì pè yín padà. Inna wa'dallahi haqqun. ayé nìkan la gbogbo ń gbogbo ń gbogbo wa yìí jẹ́ ńlá nípa káàkiri ǹjẹ́ tá a rí ibi kírun ìbànújẹ́ àbánújẹ́ nítorí pé àsùbá àjọ kan bọ́ ma wá lọ́wọ́ àti àmọ̀gbá wọn pé ó sì yẹ ká máa bànújẹ́ ìyẹn ló yẹ ká jókòó ká máa ronú ká fọwọ́ lẹ́rán tí wọ́n bí wá lérè kó ọmọ sọ pé ah, àsùnbà àtàárọ̀ yìí bọ́ ọmọ mi lọ́wọ́ n ò sì mà bọ́yè ìtọ́lọ́hún ó gbà nù kò sínú èròǹgbà ẹnì kọ̀ọ̀kan wa ṣùgbọ́n tá a bá ti owó wa tá a ní lọ́wọ́ bówó bá ti ń dín kù náà ló tútù ọ máa mú wa ah. náà ní ìbànújẹ́ wà lára wa ah. owó tá a sì wí náà bó ti wulẹ̀ ó ní tó ọ padà wá kó o lẹ̀ náà ni. يا أيها الناس إن وعد الله àdéhùn èmi ọlọ́run ọba ò ní yẹ o. Inna wa'da Allahi haqqun. Ọlọ́run ní àdéhùn mi ọlọ́run ọba kò lè yẹ̀. Fala taghurrannakumul hayatud dunya. Ẹ má jẹ́ ayé wíwá àtowó tẹ̀ ń wá káàkiri. Ẹ má jẹ́ ó gbé yín làákà ìlọ́ka ẹ fi gbàgbé mi ọlọ́run. La taghurrannakumul hayatud dunya. Allah Allah. Wala yaghurrannakum bílá ilé kọ́rọ̀. ẹ má jẹ́ kí ìyá ayé ó gbé yín lọ kẹ́ ẹ wá jẹ́ ní dèmi ọlọ́run màmá masha Allah. wàlá yagúra nàkún bílá ilé kọ́rọ̀. ayé tẹ̀ ń lépa káàkiri kò sí nǹkan kan bẹ́ẹ̀ kò sí nǹkan kan kò sí nǹkan kan nù ayé kò sí àǹfààní wo lẹ fẹ́ rí mbẹ́. Allah. Aha èyí là mú. torí pé ayé tẹ̀ ń wò yìí ẹ jẹ́ amantaye jẹ́ lónìí ibi náà la wà ń bẹ̀ yìí. bẹ́ẹ̀ni. gbogbo owó tó o bá lè pa káàkiri kọ́ kọ́lé kọ́ ra mọ́tò àbí kọ́ fẹ́yàwó ah. kó o bí mọ́rẹ́gẹ́dẹ́ kó o bí eh. lọ́ọ̀yà kó o bí justice eh. kó o bí sójà eh. kó o bọ́lọ́pàá bọ́ ọ bá bí gbogbo wọn tán kí ni ó padà gbẹ̀yìn ẹ̀ àti wà táwọn tó bí ẹ padà sọ́dọ̀ Ọlọ́run. ikú ni. ìlàmú anamọ̀lẹ́ ayé tó dúnìyà. láìbọ̀ wà láwọ̀. ẹ wá jẹ́ ká gbọ́ ntáyé jẹ́ torí ayé tóbi lójú ẹnì kọ̀ọ̀kan wa wàláhì ẹ wá jẹ àgbọ̀ntọ́ jẹ. ànàmálẹ̀ àyà tó dúnìyà láìbò wàláwọ̀. ọlọ́run ni ni ayé wí fún mi lọ́kọ̀ọ̀kan mọ̀ ń gbọ́. láìbò wàláwọ̀. ó papọ̀ mọ́ra wọn. láìbò. ìnàmálẹ̀ àyà tó dúnìyà. إنما الحياة الدنيا لعب. ọlọ́run ilé ayé tẹ̀ ń wò yẹn ilé aré ni o. لعب. ilé aré ni o tá a máa ṣeré tó bá wù wá. لعب àwa tí bàbá wa ò lówó rí eh. ìyá wa ò lówó rí wọn ò lówó náà ran wa rí gbọ́ ọlọ́run sì láyà lówó lórin bá wá ń kì wá eh. àbí olórin wá ń kì wá la wá ń gbé owó kọ́ lọ́rùn. Ah. Allahu akbar. Annamal hayatu dunya la Ọlọ́run ni ayé ayé sẹ́ ayé tẹ́ ẹ wà ń bẹ̀ yìí tó ń jọ yín lójú yìí ilé aré ni. lọ ìbọn. ẹ máa kà á o. ilé aré. ilé kí ni mo pe tà kọ́kọ́. ilé aré. ilé eré. ẹ. ká ṣeré tó bá wù wá. eré màdé. lọ́lọ́ ń dá ayé fún lọ ìbọn. eré la wá ṣe láyé. wàhálà ilé mi dín ilé kéèyàn ọmọ rìn dìn eh. ṣé máa jẹ́ ń pè ní rìn dìn ah. eh, ilé kéèyàn ọmọ rìn dìn ọmọ gbé eh, ìyàwó rẹ̀ ó gbé ṣé ní ọrùn kí wọn náà ó gbé ọrùn. ọmọ ajá sí. o mú ìyẹ́rí etí ìyàwó rẹ̀ ń lo ìwọ náà tún fi sétí ilé rìndìn ilé ilé ilé kẹ́ ẹ máa ṣe nǹkan tó yẹ pé abẹ́ kódà bẹ́ẹ̀ bá ń ṣe lọ́wọ́ àwọn àwọn tó tún kàn kó sí wọn ó máa sọ pé ah, ìwà tí orí lágbájá wà yìí ni. اعلموا أنما الحياة الدنيا لعب ولهو. ilé eré ilé ká máa rìn dìn wàzínà tó. ilé la, láyé jẹ́. wàzínà tó. ilé ọ̀ṣọ́ ò láyé jẹ́. wàzínà tó. bọ́ọ̀bá bọ́ọ̀bá wọnú ilé ah, n tó fowó dá lára síbẹ̀. ẹ kàjé kú wa pé bọ́ọ̀bá wa ah. gbogbo to lọ. O ni kankan ọ Allah. wazina to ọlọ́run nílé ọ̀ṣọ́ ni ẹ ṣọ̀ṣọ́ bọ́ bá ṣe wù yín. watafakhurun bainakum. ẹ tún mọ ilé kẹ́ ẹ tún máa ṣe fáàrí síra yín ni. watafakhurun bainakum. ẹ máa ṣe fáàrí síra yín wọ́n ní ìyá ọmọ yín kọ́. èmi á èmi á èmi á máa èmi á ti máa ṣẹgbẹ́ rẹ ni. Ah, ah, ìṣòwò rẹ sí ẹgbẹ́. àbá tiẹ̀ pé àdáálẹ̀ àtúnṣà èmi ò ń ṣẹgbẹ́ rẹ ọgbọ́n kan báwọn kì í ṣẹgbẹ́ rẹ kò sì fẹ́ tètè kú wàtàfàkùrù bainakum. ẹ máa ṣe fàárí láàrin ara yín ẹ máa fira yín ẹ máa fira yín pe ara yín àhẹmọ́ ń bọ̀. wàtàkàfùrù fil amwali wal auladi. ẹ máa wá fowó yan gan ẹ máa fowó jagbà. wal auladi. ẹ máa fowó bẹ́ẹ̀ nìkan bá dìde tó bá fi bí two hundred thousand bí àbí. five hundred. àwọn èèyàn ò tiẹ̀ náà yẹn fẹ́ léré mọ́ ní ìsìn. àbí. millions ni wọ́n ná. bíi three million five million. gbàgbà ó jẹ́ pé làákà yìí ti dàrú. wàláyé. owó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àti dollars. abẹ́rí báyìí. wọ́n ẹnìkan báyìí dé tó bá ń lọ rè é gbé bọ́ǹdù dọ́là kan àbí méjì. ọwọ́ ah, ah. à ń fi máa eléré lórí ìwọ ọmọ wa wò pàkó ẹ̀ lọ́ọ̀kan pé gbọ́ náà ìrò tí ń bẹ lọ́wọ́ mi kọjá àtìlẹ́. àbí. níwọ uh-huh. náà ọba tún dìde ló tún máa lọ náà. wàtàkà sòrò fílẹ̀ àmúwálì. owó tẹ ẹ nílò kẹ ẹ máa fi yan gan àtàyè tẹ ẹ wà ilé tẹ ẹ kọ́ gbogbo nǹkan ńláńláńláńlá tó ti ṣe láyé máa fi yan gan láàrin àwọn èèyàn. wàtàkà sòrò fílẹ̀ àmúwálì pé bí ọba rí àkáǹtì mi wà á dákú ni ọba rí àkáǹtì mi ní báǹkì wà á dákú ni mo lè sọ pé kí wọ́n sẹ́ndì díẹ̀ sí ọmọ mi kó wò ó wò. wàtàkà sòrò fẹlẹ àmúwá. àmúwẹ́ẹ̀lì wàlẹ̀ àwòlá. wàlẹ̀ àwòlá dì. ẹ máa fọ ọmọ yẹn gan ah, ah, ọmọ mi tó wà ní Canada ọmọ ipò rẹ ni. àbá ọmọkùn ẹ̀ ni àmọ́ ti ní sáà bíi mẹ́rin inú àwọn ọmọ mi. Ah, ah. sáà ni mo kó jọ. Wálé ọ̀làdì. Wọ́n kí ọlọ́dẹ wọn ní alájẹ ẹ̀kújọ́ mẹ́ta. Ẹ̀kújọ́ mẹ́ta gbogbo ilé ń alájà ń àwọn ọmọ ń ó ní àṣẹ ìtọ́ wà ní London gbọ́ta lọ́rùn ọ̀nṣẹ́. Àbí ti Canada. Ṣé mo béèrè lọ́wọ́ rẹ̀? Èwo ló kà wá? وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج pariwo Ọlọ́run ní ìsìn ẹ gbọ́wọ́ méjèèjì òkè ẹ fi pariwo Ọlọ́run Ọlọ́run ní ìsìn ọ sí ọ̀yin. kàmá sálẹ̀ gan sí. àpèjúwe tẹ́mi ọlọ́run lè ṣe fún yín lórí gbogbo tẹ́ ẹ lẹ́ẹ̀kọ́jọ tẹ́ fi ń yan gàn yín ó dàbí irú igi tó dúró lọ́ọ̀kan yìí ẹ rí ewé orí rẹ̀ ẹ rí bó ṣe tutù dódódó. báyé ṣe yí lọ́dọ̀ yín ni bọ́bá wá pẹ́ ẹ bá wo igi tó ń bẹ lọ́ọ̀kan yìí yóò padà wá di pé ewé orí rẹ̀ ó máa pọ́n bọ́bá wá ń pọ́n kò sí ní ọgbẹ̀yìn rẹ̀ yóò rè bọ́ọ̀lẹ̀ yóò gbẹ atẹ́gùn ó sì gbé lọ. Fọ́nmà yẹ ìjù. Fàtàrà ọ̀hún Mùsùlùmí fọ́nmà yẹ kó nù ọ̀tọ̀ mọ́. Wàfíl àkìrà tí a zọ́ bùn ṣe dídùn. ومغفرة من الله ورضوان الله أكبر وما الحياة الدنيا إلا متاع الغرور ọlọ́run ni kò sí nǹkan kan bí ayé bí ewé yẹn ṣe rẹ̀ lọ́ọ̀lẹ̀ ebi ló tutù dódóró tẹ́lẹ̀ báyìí bá ń dáa fún ọ lọ́wọ́ ọ̀rọ̀ rẹ̀ ń tutù ni green ló mú wá yẹn lọ́tọ́ bá mú yellow wá eh. ọmọ wa dà mà ah. tóró owó ti ń tán lọ eh. owó ti ń tán ìwọ gan ọ̀sà fáwọn tí ń kọrin kì ọ́ eh. wò ní rí ọmọ wọn ah, ah. gbọ́. wàmẹ́lẹ̀ ayé tún dúnìyá ilé mẹ́ta olùkúrú rí. ọlọ́ni kò sí nǹkan kan bí ayé òfò kan lásán ni tí ò wúlò.

yóò padà jẹ́wọ́ náà. Atama ani duniya wa anta basirun. وتجعل ما فيها وأنت خبير الله وتجعل ما فيها وأنت خبير ani dunuya. àtàmà. àfààní sojú rẹ fọ́ ni. àtàmà. òríran ni. àtàmà. ò lójúmọ́ ni. àtàmà. ojú tìǹbà fọ́ sẹ́tì tá fọ́ ni. ani dunia wa anta basiro. ọmọ ríran ọmọ ríran àwọn ẹnìkan ní ẹjọ́ bí yín àwọn ò rí ìgbádùn kankan láti jọ wọn ti dáyé. àtàmà. bó bá sì wù ọ́ bó bá wù ọ́ lọ́hùn fún rẹ̀ náà ó lè dáwọ́ náà padà lọ sẹ́yìn kó máa lọ jìyà nǹkan kan ò nítorí ẹ̀ ṣẹlẹ̀. a ní dúníyà wa anta basiro. èló ní bẹ́ẹ̀ lọ́rẹ́ tó fi láwọn èèyàn yọ ọ lẹ́nu wọn ń dà ọ láàmú èló ló ní lọ èló. èló ló nílò kí ló nílò. tara rẹ ò balẹ̀ mọ́. ọ wá ní àwọn èèyàn tiẹ̀ lè máa yọ ọ̀yàn lẹ́nu púpọ̀. ọwọ́ pé wọ́n wá ń bá ọ gan lásán kò yẹ kó ṣàlùwàlá kó bọ́ yàrá kó yan náfìlà kó dúpẹ́ fọlọ́n pé èmi náà wọ́n wá ń bá èmi. tí wọ́n lọ bá ń bá yàn kọ́ èmi. àtàmà àní dúníyà wà á ń tà sí i. وتجعل ما فيها وأنت خبير ọgbọ́rọ̀ yẹn ni ebi tẹlifíṣàn ń sọ̀rọ̀ rédíò ń sọ̀rọ̀ ìwé tẹ́tí sí ni. wàtẹ́jálù máa fi ha. gbogbo ń tó lérò pọ̀ jẹ́ yìí wàláhì bí ọlọ́run ọba parẹ́ láàrin ọjọ́ méjì náà ni. wà á ta àkàbírò. wàtẹ́jálù máa.

حتى زرتم المقابر ọlọ́ni ẹ máa lé ayé káàkiri. alákùmù takasuru. máa lé owó káàkiri. alákùmù takasuru. alákùmù takasuru. àbí ọmọ kan wọn mú wọn sínú ìjọba ń jó òní ebi ni ẹ ti ń bá tírílíọ̀nù sí lákàntì rẹ̀ kí ló fẹ́ fi ṣe bẹ́ẹ̀ni. owó tó ń pè mí àbá kó kalẹ̀ ó lè bọ́ bá ṣubú yóò kú pátápátá ni. yóò kọ lóyìn. nígbà tó náà bá pé kí ló ń wọ́n fún eléyìí ṣe. àlẹ́ àkómọ tàkà sùúrù. ọlọ́run lẹ́nu lélẹ̀ ayé káàkiri àádà àádà àádà àádà náà ni. حتى زرتم المقابر حتى زرتم المقابر عليكم التكاثر حتى زرتم المقابر akíyí amánu wa a ti ṣàdúrà fún yín lẹ́ẹ̀kan alhaji wa abdulrasaq abiyọlọ́hún ọ yọrí ẹ síbi ọdá. amina. àmín. ọ yọrí ẹ síbi ọdá. kásùrù. ọlọ́run ni ẹ máa lé ayé káàkiri ń bò ó lẹ́ lè dà. alẹ́ kùmù taka sùrù. hatta zurtumul maqabira. anabi dawuda. aleyhi salatu wa salam. ó ní ọmọ anabi adama adagẹ́gẹ́ bíi esin. Hmm èsìn abẹ́rẹ́ ti ẹ ẹ ẹ ọ̀wá rí tó fi wá wé àà kò tiẹ̀ pàtàkì wa rárá ọlọ́mọ ànábì ádámù àdàbí èsìn ntòfi fi wá wé èsìn gbà tọ́lọ̀ ń sọ pé àtàzòrò tó ní màkọ́bìrà. àtàzòrò tó mọ́ màkọ́bìrà. ọmọ ànábì ádámù ọmọ ilé ayé káàkiri ọlọ́ni máa lé máa lé òjijì lọ bara rẹ nù sàré. alẹ́ kùmù taka sòrò. ata zòrìtùmù lima kọ́. lima kọ́ bí. anabi dawuda lọ́mọ anabi adama dàbí èsì èyí ti jẹ́ tó fi wá wé ó ní bá a bá bu oyin sínú àwo esin. esin. ebi ń pa. wérewére yóò ti balẹ̀ tí a wo yin. yóò ti gbóòórùn ẹ̀. yóò ó ti gbóòórùn ẹ̀ yóò máa wá mu oyin o. Ah. kàkà kó ronú kó mu díẹ̀ ń bẹ̀. kó ṣeré lọ pé bí n bá bí kùn bá fà kò tún bọ̀ wá mú mi rárá àtàzòlùtùmọ̀lì màkàbíra. àtàzòlùtùmọ̀lì màkàbíra. yóò mú yóò mú débi pé. yóò wá yóò gbẹdú. yóò wá yí òkìtì bọ́ sínú oyin. yóò yí bẹ́ẹ̀ báyé ṣe rí nù. alẹ́ àkómọ́tàkà fúru. kò tí ì sẹ́nìkan. إن الإنسان لا يتغى أرآه استغنى ọ̀sẹ́ni tí wọ́n ó gbé gorí ẹṣin tí ò ní sọ̀pàkọ́ lùkè. owó la wí yìí bó bá dé ọwọ́ ẹlòmíì yóò wo gbogbo èèyàn ní bíntín. In the inside, ìnàlẹ̀ ìsànà láyàtúgà. alukurani ní ẹ̀dá ọkọjá ààyè rẹ̀. láyàtúgà. ẹ̀dá ọgbà pé ẹni ó bí òun. láyàtúgà. ẹ̀dá ọgbà pé inú ìran tá a ti mú òun jáde. ọ̀rọ̀ ọ̀sọ́gìnà. tọ́ba bára rẹ̀ nínú ọlá. ọ̀rọ̀ ọ̀sọ́gìnà gbogbo wa yìí náà ni ẹ jẹ́ àyà àparamọ́. ká paramọ́. ẹ jẹ́ àparamọ́ kò sí ní tá a fẹ́ fàyè ṣe. gbogbo kàtìkàtì tá à ń sọ ní nàìjíríà nísìnyí ọ̀rọ̀ ò rí báwọn. kò rí bẹ́ẹ̀. ẹ jẹ́ àpè làákà ìwà padà. ẹ jẹ́ àpè làákà ìwà padà. ọ̀rọ̀ Yorùbá ti ẹ̀ dàbí ẹni kó ti ọ̀rọ̀ wa ti kọjá kínní ẹ jẹ́ àpèlè àáká ìwà padà. àpèlè àáká ìwà afáyé o. àwa là ń fẹ́ ìjọba ètí mbẹ́mbẹ́ wọ́n dẹ̀ ń ṣe dáadáa. Allahu akbar. ṣé àwọn tí wọn wá ránṣẹ́ ṣe ṣe wọ́n jíṣẹ́ fún wa. ẹ dáhùn. àbí. wọn kò jíṣẹ́. àmọ́ bí wọ́n jíṣẹ́ fún wa. ẹ palliatives ti yín tí wọn fún yín lẹ́kọ̀ọ́ mi àjàlábò lẹ́sẹ̀. ẹ fún wa. ń gbọ́ ẹ̀rù bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. ẹ̀yin ọ̀nàrẹ́bù. ẹ̀yin tẹ́ ẹ wà lẹ́yìn mi ṣé wọ́n gbẹdẹ́lé yín. وكل جديد صابي لابد من بلا. àràjà àjàlá béèyàn bá jẹ gba arọ tán yóò tún jẹ ìgbà òótọ́ náà. وكل جديد صابي ǹjẹ́ bí wọ́n ṣe fi kíní ránṣẹ́ sí àní ẹ̀ ṣe gbélé alọ́. ọ̀rọ̀ àwọn ọ̀yọ́ ṣe tí gbà wọ́n ṣe ti hàn bí wọ́n bá ń lọ lórí títì wọ́n wà ju àpò ráìsì kan lẹ́gbìí làwọn èèyàn bá pé bò ó wọ́n bá pé wọ́n fàyà mọ́ra wọn lọ ẹnìkan kò ní pàpàrí mú lọ lé nítorí ti kónú èèpẹ̀. وكل جديد ثوب لا بد من بلا. ẹni tọ́lọ́run yàn fún wa ní president ọmọ feelings wa. bẹ́ẹ̀ni. ó sì máa rú ìran tó ń tibẹ̀ jáde pé òun ọ̀gbọ́dọ̀ máa ṣe nǹkan tó dáa ó wá ń ṣe tó dáa táwọn tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ṣe àwọn ọmọ ṣe tó dáa ń tiẹ̀ mo sì sọ níjọ́sí mo ní a mistake ya abẹ lọ́hùn nígbà tí Buhari ń bọ̀ àrùn ti bẹ lọ́hùn hmm. akànṣá ò pé Buhari ṣé bàbá ọ gbọ́dọ̀ ṣe é kọ́yanjú ariwo tá a panu. ṣé buhari ṣé bàbá. abẹ́lọ́hún olórí abẹ́lọ́hún àwọn tí ó bá ṣiṣẹ́. abẹ́lọ́hún àwọn tí ó bá ṣiṣẹ́. wọ́n wá sí gbogbo sí ọ̀hún pálapàla àti ah. gbogbo bí ṣe ń ṣe wọ́n jẹ gbèsè sí alọ́rùn ni wọ́n fi wá yáwó. gbèsè lásán tá a fi kúrò láyé. Wakulu jadidi sawbi. Wakulu jadidi sawbi mi ń gbọ́. Wakulu jadidi sawbi laabuda mi bula aṣọ tá à ń wọ̀ tá à ń pè lásọ gidi tí ń bẹ nísàlẹ̀ àpótí wa á padà fi nu tébù gbẹ̀yìn ni. láàbùdámì ń bùlá. àwọn èèyàn wa ń bọ́ títí wọ́n ń pariwo ebi ń pa wá ọmọ rẹ̀ ń bẹ ní London ó hmm. ń bẹ lamẹ́ríkà ó ń bẹ ní Canada ìwọ náà ò sí lóko àrùn ìgboro lọ́wọ́ ta ni kọ́ lọ bọ́ ọmọ oúnjẹ wa lóko. àbí ta ni kó dáko. àbí èèyàn ti máa tán rẹ̀ jẹ báyìí. ẹ̀yin tẹ́ wà lẹ́kọ̀ọ́ sẹ́ ń dáko. àwọn wo àwọn wo. oko lọ́lọ́ o. ṣé wọ́n mà ní oko ni. kò sí ẹ̀ sáyé oko mọ́lẹ́kọ̀ọ́. àwa wí ni a bá wa ń pariwo pé bí ń pa wọn ẹni tí ò lóko bó o lè bí o ṣe ní pa. وكل جديد, جديد ثوب لا بد من بلا لا بد من بلا àdúrà tí ò ní gbẹ ẹ má ṣe o. irú àdúrà wo sà. àdúrà kàdúrà àdúrà àdúrà ẹni tí ò láròjinlẹ̀. a máa pọ̀ jọ pé ọlọ́run bá wa tún nàìjíríà ṣe àdúrà tí ò ní gbà kára ni. Allahu Akbar ó tún nàìjíríà jẹ kí ni ń bẹ lára nàìjíríà ṣé nàìjíríà lóhùn sáré. kí ló bàjẹ́ lára nàìjíríà. kí ló bàjẹ́ lára nàìjíríà ṣé bí ọba tún nàìjíríà ṣe kọ́ sọ àárọ̀ wa dalẹ́ ni àbí kò sọ̀rọ̀ ẹlẹ́dẹ̀ òru Allahu Akbar bí ọba tún ṣe bọ̀ ọ̀nà tó fi lè tún ṣe nu ó ti gbé nàìjíríà kalẹ̀ orílẹ̀-èdè tó dáa ni orílẹ̀-èdè ọlọ́ra ni orílẹ̀-èdè àánú ni ọlọ́run ti mahama ṣàánú wa kò tí ń tá a gbìn lórílẹ̀-èdè tí ò ní ṣàǹfààní. yóò ṣàǹfààní. wa kullu jadidi sàbílà bùdámì bùlà. a sì tí ìyẹn olórí kan rí ká sọ pé a ṣe mistake láti yẹn léyìí a ní nǹkan tá a rí lára rẹ̀ ká tó yàn. bẹ́ẹ̀ni. àwọn tí àwọn abá ṣiṣẹ́ ń kọ́. ṣé ẹ mà wọ́n. ọlọ́run bá tún nàìjíríà ṣe. má tọ́ọ̀ṣì nàìjíríà ọlọ́run. Hmm. àwa èèyàn tá a wà bẹ́ẹ̀ ni ọ̀tọ́ọ̀ṣì ni kò tún ṣe ọlọ́run. àwa la dá. àwa ni kò tọ́ọ̀jì kò tọ́ọ̀jì mi kò tọ́ọ̀jì ìwọ náà. káríkárí àwa lè yan bú. ọlọ́run jẹ́ àlè máa fà káńtì ara wa ara wa. àwa lè yan bú yóò bá tẹ̀ tiẹ̀ rí yóò bá ah. yìí. Ah, ah, orílẹ̀-èdè ń bẹ lágbàáyé. bẹ́ẹ̀ni. wàláyé mo ti rìn irú Yorùbá ò kọ̀ fẹ́ẹ̀ sí i láwọn orílẹ̀-èdè yòókù. Allah àwa la ma wájú la mẹ̀yìn la mọ̀sán la mòru la ma la ma gbòòrú ràn àmàgbà tó tutù mú àmàgbà tó ooru mú àmàgbà tó dòòrò àmàgbà tó yé mú. a sọ̀rọ̀ ànádò mi kójúmọ́ tó mọ́. àtàríjú àǹtẹ̀kù nárọ̀ fi kàkà omi. ẹ jẹ́ kí gbogbo wa àwa ni ẹ jẹ́ àtọrọ lérí ara wa pé kọ́lọ́hún ó yí wa padà kò sí ní tó mú nàìjíríà àwa lọ́lọ́run ó yí padà bí ọ̀rọ̀ àṣẹ yí apadà èmi ọmọ o èmi ọmọ bó ṣe fẹ́ yí apadà o ṣùgbọ́n gbogbo ìwà tá à ń hù wọ̀nyí à ń tọrọ bínú ọlọ́run bó o bá wà ní inú ilé rẹ àwọn ilé kan lọ́kàngùn sí ọ mùsùlùmí làwọn náà ọ̀ ń jẹun gbogbo tó wù ọ́ lọ ń jẹ ní sínú lọ ń jẹ ní sáàrì ọlọ́run lọ́gbà tó tó dákẹ́ oúnjẹ lálẹ́ kó tó sùn ó sì tún jẹ tòru náà àwọn ẹnìkan sì ń bẹ wọn ò rí nǹkan kan jẹ yóò bí wọn léèrè ntọ́ ẹ̀ kó o ṣe ni pé kó bílẹ̀ bá mọ owó béèrè alájí àárí kẹ́ ẹ̀ tán náà ẹ̀ tán náà lóru ẹ̀ tán náà ẹ̀ ẹ̀ dáná ni kí la fẹ́ dá àní kankan. akbar. má jẹ́ ọ̀sọ́ jù bẹ́ẹ̀ lọ. gbogbo ọ̀nà bí ó ṣe rí náà tòru ò ní sáà sọ́ọ̀lá òní ọlọ́ọ̀bà sán. lè yóò fi kì í zó sàtì omi sàtì. ọlọ́ni bẹ́ẹ̀ bá lówó lọ́wọ́ ẹ̀ náà. wà á máa ń kúndìrọ̀ lẹ́yìn rìsíkù. ẹni a bá sì gan lé lọ́wọ́ kó nà ọ̀ náà fàlíyún fìkì mi máa àtà ọlọ́hù. ẹ jẹ́ ká jọ mọ̀ pé ìfẹ́ wa síra wa olólè mórílẹ̀-èdè yìí dà. bẹ́ẹ̀ ni. tó jẹ́ pé kọ̀ọ̀kan mi ẹ̀gbọ́ Yorùbá bí ọ̀rọ̀ Yorùbá tó lágbára dé Allah mo máa ń sọ ní gbogbo àyè a máa kòwé ní ọ̀dọ̀ àwa Yorùbá ń bí ọ̀rọ̀ wa ni wọn ní bá ń bá ń jà. bí kakúkọ o. ṣé lóòótọ́ ni ná. Ah. Ah, bẹ́ẹ̀ ni sà. alájà àjàlá ṣé bá ń bá ń jà. Yorùbá náà ìsìnkú kọ. ṣé lóòótọ́ ṣé tí Yorùbá sọ náà ni. bí kakúkọ o. Eh? wọ́n ní báwọn náà ṣe bówe nù. ẹ rí i pé ẹ rí i pé yorùbá dà ń bẹ̀ wọ́n báwọn bá ń jà ìka púpọ̀ o. yorùbá dùn léde. yorùbá mọ lọ́kì ọ̀tá rẹ̀ lọ tútù. lọ́dọ̀ ti wa lókè lọ́hùn bá ń bá ń jà ẹnì kó kú fẹ́ nìkan. ṣùgbọ́n yorùbá tó ní bá bá ń jà bí ìka púpọ̀ àwọn yorùbá yìí náà ni a sọ pé. Ah, ara eh. ilé rẹ ò ní fẹ́ kó o jẹ́ èèyàn bọ̀rọ̀ mo sì ní fẹ́ kó o kú èwo ni kí náà dé tẹ̀ ẹ̀ pa bàtẹ́ ẹ̀ fẹ́ kó jẹ́ èèyàn ẹ̀ pa ara ilé rẹ ò ní fẹ́ kó o kú ṣùgbọ́n mo eh. ní jẹ́ o jẹ́ èèyàn bọ̀rọ̀. ṣé ìyẹn wá dáa. Ah, ah, wọ́n ti wọ́n ti pàṣẹ wọ́n ti pàṣẹ ayé nù. Allah. ẹ jẹ́ ká fẹ́ràn ara wa ìfẹ́ nìkan ló kù wàláì bàbá fẹ́ràn ara wa orílẹ̀-èdè yìí àwọn tó sì ṣáájú ẹni àyàn láṣáájú àríká tó yàn án ọmọ bí yorùbá ṣe jẹ́ sáwà yorùbá ló wá yẹ ká tó bọ́ títí ká pé ebi ti rẹ́rìn rẹ́rìn bá mo wo kíní lórí tẹlifíṣàn mo ẹ gbọ́ kí wọ́n bọ́ títì kí wọ́n máa pariwo àwa yóò báyìí náà ní àlójútì làákà ìwà ètò ìyẹn ni ẹ̀jẹ̀ amúdání àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run yóò máa bá gbogbo wa gbé. amiina ọlànàbí wa Muhammad. alayhi wa sallam. nísìnyí àwọn wo ni wọ́n fẹ́. fún wa lówó. àwọn wo ni wọ́n fẹ́ fún yín lówó. wọ́n ní.